Jagaban má dánwò kó má bàa tẹ́ ọmọ Tinubu tán pè ní Adétóhun tó jẹ́ content creator ẹ̀ tó máa ń sọ̀rọ̀ fatafatafata lórí Facebook lórí social media lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ló fohùn líle yìí ránṣẹ́ sí bàbá ẹ̀ o ẹ̀ ó ní Jagaban ẹ má dánwò tẹ́ ẹ bá dánwò ẹ tẹ́ ẹ lọ́hùn níjẹ́ tẹ́kẹ̀ kàbókó ṣe kúkú mọ̀ pé kò sí bó ṣe lè jẹ́ blood is than water tẹ́ bá dẹ̀ wo adétúnwú dáadáa tẹ́ bá wo bó ṣe sọ̀rọ̀ ẹ wo sàkún ọgbọ́n tó fi ń sọ̀rọ̀ ẹ nínú fídíò yẹn lóòótọ́ ẹ ó ń bá Tinubu bàbá ẹ wípé ẹ má dá àwọn mínísítà yẹn lóhùn but ẹ ti ṣàkíyèsí pé ọ̀rọ̀ yẹn ibi ọ̀dọ̀ àwọn mínísítà ló ń ti gbogbo ẹ̀ lọ pé àwọn mínísítà ló fẹ́ kọ́ jagaban níkọ̀kúkọ̀ ẹ gbọ́ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ẹ gbọ́ ṣé tòótọ́ ni pé àwọn mínísítà ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kọ́ jagaban ní ìkọ̀kúkọ̀ bí ẹni pé jagaban jẹ́ ọmọdé pẹ̀lú gbogbo ìnira tó wá wà ń ta yìí ǹjẹ́ mọ̀ pé administration yìí wọ́n propose láti ná five billion naira lórí nǹkan tí wọ́n ń pè ní presidential yacht ìyẹn tí wọ́n ń pè ní ọkọ̀ ojú omi táwọn olówó tó fi ń gbafẹ́ five billion ah kò sí nàìjíríà mọ́ o and this is as part of the 2023 supplementary budget submitted to national assembly wọ́n ti pass budget yẹn ó ti pass second reading ní house of rep ṣé nàìjíríà lè dá mọ́ṣá mo béèrè lọ́wọ́ yín ni o where is the hope of the common man àmọ́ ẹ já gbọ́ nǹkan tí ọmọ jagaba yìí sọ ìyẹn adétóhùn mò ń bọ̀. Welcome to crossblog X TV remember to like share and follow us now yàtọ̀ sí five billion naira tí wọ́n uh, fẹ́ ná lórí presidential yacht yìí ǹjẹ́ mọ̀ pé budget yẹn tún allocate nineteen billion láti ra vehicles láti ra mọ́tò fún president láti eh, renovate president and vps lodges ní Abuja àti Lagos àwọn ministers náà ṣe máa gba tiwọn o ibo là ń lọ ní Nàìjíríà àmọ́ fọ́ọ̀tì tàwa ni ṣé kò ń ṣe fọ́ọ̀tì yìí náà ni gbogbo àwọn tó gba abọ́ gàrí abọ́ ráìsì abọ́ kínní kan four thousand naira gbogbo ẹ̀ ṣé fọ́ọ̀tì wa kọ́ ni àwa kọ́ la ti wá láti láti ń gbé àwọn èèyàn sórí ipò láti 1960 the same set of people definitely òun náà la ṣe get the same result ẹ já gbọ́ ohun tí Adéhuntóun tó sọ sí bàbá ẹ̀. you now want to go and buy brand new vehicle to ply on a spot road innocent motor nkan eh how does dollar want to come down when you people are still doing importation like me eh ṣe rí pé orí yín ò kọlẹ̀ pé ẹ̀yin leaders wa ṣe rí pé orí yín ò kọlẹ̀ pé make una no corrupt Tinubu o make you no be say baba e collect motor one sixty million he sef collect motor five trillion ẹ jẹ́ kí orí yín pé ẹ má jẹ́ ká resume o na make una make una make we give una opportunity time to do una work na im make us keep quiet no be say we no dey watch we no dey look una again baba jagaban the the the the the age range of people that our children have been sexually molested dem no pass sheyi children dem no pass my own They're not past the age of Ashabi children too. And we are crying that the government should do things. Our senator, Omoleribu, una never see law. To, to, to, we, are, we are still shouting that you people should make sexual harassment, rape, capital punishment. Una not sit down and do that meeting. Una never sit down and say education is compulsory for all the children. Una not sit down and do. We they sit down every day. How to drive what to 160 million. Make we drive them now. She be now hungry and we be now àbí o ṣe báwọn nǹkan tó yẹ kí wọ́n focus lé lórí nìyẹn ó tiẹ̀ dá tó jẹ́ pé ọmọ Tinubu náà ló ń sọ ẹ jẹ́ á máa ni yín ló pọ̀ jù nù yín wèrè ló pọ̀ jù nù yín ó lè owó lè àwọn sẹ́nẹ́tọ̀ ó lè owó lè wọ́n fẹ́ lọ́kọ́ Tinubu bọ̀ náà ṣe máa jí yìí no need moto. dàgbà báyìí no need any mọ́tò nobody should come and báwo ni adétọ́wọ̀n yìí ṣe mọ̀ pé jagaba ò nídìí mọ́tò <laughs> ẹ má jẹ́ máa tanra wa o. where first lady wan go where you wan drive one point wetin una dey renovate which house are you renovating the same house where una dey live since how many months nothing do una mosquito no bite una you people should stop wasting public funds in the name of it is your entitlement They have drafted that constitution in a way that it favors people and the common man who are the voters that brought you there. Even if now have rigging, have elections, have support, have anything anyhow. Uh-uh. You people should pity the common man. Why shall he benefit you when you people say from public funds and half of your half of your citizens have run away in the name of Japan to go to another land? There are people that need to be empowered. Empowered in the society today ẹ̀ kọ́ lè rí yẹn ṣe ọ̀rọ̀ yìí well wetin be that uh, eh, wetin be that uh, spokesman thank you we see say you don dey post president and dey lis ten to our shout so our shout dey get me. please baba jagaban from everything that God told me about you he no tell me say you wan go steal he say you just want to complete your mission say you wan be president and you don become president now that motto if dem give you ẹjọ you people should reject it aunty remi gba mọ́tò ọ̀rẹ́ lọ́wọ́ wọn wọ́n ti ń fẹ́ máa tọ ọwọ́ yìí bọ̀ ṣẹlẹ̀ they wan blow soak your hand they wan cast you inside wetin no dey your journey just follow your principal journey and mission you are here to make Nigeria great again. You are here to salvage the situation. And some of us are enduring. We are suffering and smiling in pain. We are going, we are just hopeful that you people will be able to at least let Nigeria believe your campaign words for once. People, I beg, people should not bring that kind of thing make una no if na play make una stop am we no even want without no smoke without fire don try it president you wan drive private here holiday wo ló wà lẹ́sẹ̀ yín holiday wo ló wà lẹ́sẹ̀ yín pray we dey go holiday hmm. wo let me just believe that you are joking baba ṣe yìí let me believe that you are mr president of the federal republic let me just believe that eré náà ṣe orí tó bá lọ tó bá lọ fi style dóòótọ́ tó bá fi sáà ìjọ òótọ́ wọ́n ní tẹ́ pé lóòótọ́ ìnákùná gbà ni administration Tinubu fẹ́ náà yìí o ẹ pẹ̀lú poverty àti hardship tó wà ní Nàìjíríà ẹ wo ọ̀rọ̀ fuel subsidy tí wọ́n ti yọ báyìí problem ló jẹ́ fáwọn èèyàn adìl àwọn èèyàn lè fi survive wọ́n tún devalue náírà leaving many Nigerians in misery it is quite unfortunate ó dìgbà àti ìgbọ́n ní country yìí bẹ́ẹ̀ ni ó dìgbà tá a bá gbọ́n ẹ̀ka tó ní irú nǹkan tá à ń fẹ́ ká tó ní freedom ká tó gbára wa lọ́wọ́ ogun Egypt tó wà ní tó wà ní Nàìjíríà tó ń kó àwọn èèyàn lẹ́rú àwọn èèyàn sọ pé èyí jagaban Yorùbá man ni ó máa bring Nigeria back kìnìkan àyè pé olè Làtíkù Peter Obi businessman kìnìkan kìnìkan òun náà rèé o òun rèé o lóòótọ́ lè má sọ pé àwọn ti hẹ́lì jù irọ́ ni kò hẹ́lì kankan wọ́n ní tí alẹ́ bá máa da àárọ̀ láti máa rí ẹ̀yin náà ẹ wo iye owó tí wọ́n fẹ́ fi renovate presidential villa ẹ ẹ wo five billion tó fẹ́ ná lórí presidential fún kínní lóòótọ́ a lè sọ pé ọmọ yìí support wà bẹ́ẹ̀ àmọ́ ó sì tún sọ̀rọ̀ díẹ̀ adé tó ń sọ̀rọ̀ díẹ̀ ó sọ̀rọ̀ díẹ̀ o ibi tá èmi ò ti agree pẹ̀lú ẹ̀ ni pé wọ́n fẹ́ máa kọ́ bàbá níkọ̀kúkọ̀ ẹ̀rọ ńlá gbá nìyẹn kò ní ìdàtí shift blame gbogbo wọn náà jọ wà in it together. ṣé bá a ṣá fẹ́ máa lọ rèé ẹ drop comment in remember to like share and follow us this is crossblogX XTV.